الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء وشفاء لما في الصدور وهدى ورحمة وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا فبذلك فليفرحوا وخير مما يجمعون adúpẹ́ fún ọlọ́run alhamdulillah ọba tí ó fa anú ẹ̀ tó kó wa jọ lẹ́ni nínú kẹrẹ nínú bó ṣe fẹ́ rẹ̀ nínú dẹ̀ra rẹ̀ léwá orí wa èyí tí a mọ̀ nínú dẹ̀ra tó hàn ní abẹ́ ìtúpamọ́ wa in ta'uddu ni'matallahi la tuhsuha tá a bá ní ká máa kà á onírànràn ìdẹ̀ra tọ́lọ́ọ̀bá dẹ́dà ṣe fún wa látìgbà ti pàdé ní àbígbà tílẹ̀ ti mọ́ lónìí àrèpalè kà à ń bẹ̀nu àánú rẹ̀ ọlọ́run ìsàìmórí ìṣekèfèrí sọ́lọ́ ọba adẹ́dà tí máa bá orí jẹ́ ìdẹ̀ra jẹ́ ọlọ́mọdé sí wa ọlọ́run atọ́rọ̀ àlékún kí àlékún kẹfà nàbọ̀ Muhammad àtàwọn aráàlú àtàwọn sàábẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n nígbàgbọ́ lójú ọ̀nà tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ọlọ́run mọ́yà náà kò nù wọn ọlọ́run níbi tí a bá tafsiru suratul Yunus dé ìyẹn ni ọgbà ọ̀rọ̀ ọlọ́run kẹwàá ní àyà 50 seven fifty eight níbi tí ọlọ́run ti ń ṣàlàyé fún wa wípé yá ayú ànásù. yá ayú ànásù ọ̀rẹ́ náà ọ̀rẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ náà fún ọ̀rẹ́ lọ́wọ́ ẹ̀rọ ìgbìmọ̀ wà ṣùgbọ́n ọ̀rẹ́ náà fi sọ̀rọ̀ wọ́n lọ́wọ́ ọ̀rẹ́ náà يستنبئونك حقه قل يا وربي إنه الحق وما أنتم بمعجزين يستنبئونك حقه وربي إنه وما akẹ́tùrú pé àyà fifty one ibẹ̀ láti gbé níbi tí ọlọ́ọ̀bá dẹ́dà títí ń sọ fún anábì wa Muhammad wípé wọ́n wà fẹ́ bẹ́ẹ̀ bí ẹ́ wọ̀yẹ́sítẹ́mì húnákà àhákùhù láti ṣèwádìí látara nẹ́bà láti wá ìmọ̀ nípa pé báwo ni ojú àlìkíábò sí kí ni yóò ṣe ṣẹlẹ̀ àhákùhù sódòdó ni ìyẹn ni àhàwálì kìyàmẹ́ wọ̀kìyàmùsà àwọn ìṣẹ̀lẹ̀ wàhálà tí ó ṣẹlẹ̀ kálíkìámù tó dé àti ìṣesítọ́mọ nìyàn ó máa bẹ wọ́n wàá bèrè ànábọ̀ Muhammad sẹ́mi pé alukura ni mo ti ń júwe rẹ̀ fún wa náà lọ́pọ̀lọpọ̀ náà ó ní yẹ́sà àlùnáka ànìsà kúlì ìyá kúlì ìlmù à ń darọ̀ bì wọ́n máa bí èrè ànábọ̀ Muhammad nípa ìjọ àlùkìyàmù sọ fún wọn pé ìlmù à ń darọ̀ bì ìmọ̀ rẹ̀ àsìkò rẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá dẹ́dà lọ́wọ́ àmọ́ náà ń fi mọ́ àwọn àpẹẹrẹ táǹpé ní alamati sáà òun la sọ pé wà nínú àdìsí Jibril alladhi akhrajahu ìmáàmù Bukhari wa Muslim fi sahihayhima àní Umar radiyallahu anhu àdìsí Jibril tawil tánàbà Muhammad sọ fún wa pé tí Jibril wá bá pé akhbirni an sáà fún mi nírò nípa ìjọ àlìkìyàmà ntánàbí fi dàlóò ní wípé àbíkìní àdìsá olùmọ̀lẹ́mọ̀sùwùlọ̀ àníhà àbí àlàmìmìnì sàáyé n tó ń béèrè nípa rẹ̀ yẹn ọ̀pọ̀ àfáàmọ́ ń tu sí pé ó hàn jẹni tí ń béèrè lọ àwọn kan tu wípé ẹni tí ń béèrè ó fi nímọ̀ jẹni tí kìíní tí ń béèrè lọ́wọ́ ẹ lọ èyí tó wọlé jẹ́ àlá hasan tawil ní ilẹ̀ àdìsí àpàrà rí pé ọ̀rọ̀ yẹn kọjá tó lè máa fi mí pa yìí ó wá ní àkùdírí ní àmọ̀ràn ti à ibẹ̀ láti mọ̀ pẹ́ni tí ń béèrè lọ́wọ́ èèyàn ti mẹ̀lí pé kò ní sọ torí náà béèrè tí àwọn Yẹhudi nígbà tá nàgbà sallallahu wa sallam tó bá kó sọ ọlọ́run tó bá yẹlé dá inú kì í sọ àkọ́kọ́ ní alkiyama ẹlẹ́ẹ̀kejì ní kíni ẹ lọ bí nípa ẹ̀ tó bá ti lè sọ kankan fún inú méjèèjì yẹn àti àsáà ẹ lọ mọ̀ kì í ṣe kí ni kì í sàn nàbí ọ̀rọ̀ náà. tí wọ́n fẹ́ bí ànẹ́bùwà Muhammad lórí ẹ̀yìn ìyẹn ni pé àápù yìí ṣé bí ọ̀sẹ̀ wí ni ó sì ṣẹlẹ̀ ìyẹn ni pé lámà sọ́nà tùrọ̀ ọ̀bà wọ̀rùfẹ́ta àìnà lámàbò òṣùn nígbà tá a bá di yẹ̀pẹ̀ tá a ti kẹ́ fún lábẹ́lẹ̀ àìnà lámàbò òṣùn ọwọ́ àròkù wọn ṣe kí ni wọ́n gbé wa dìde làlùkọ́ni sọ fún aláyè mi pé záàmà alladhina kafaru allan tub'asu qul bala wa rabbi latub'asun thumma latunabba'una bima 'amiltum wa dhalika 'ala Allahi yasir ìyẹn ni pé záàmà alladhina kafaru àwọn tí wọ́n ṣàìmúre tí wọ́n gbàgbọ́lọ̀ ń bẹ tí wọ́n bàbá gbára ọlọ́ọ̀ bá ṣe tó mo tún wọ́n bèrè ní wípé. záàmà alladhina kafaru allan ṣé a sì rò pé ṣé wọ́n sì gbé wa dìde báyìí kúl kúl sọ fún wa pé bàlá bó ṣe rí gangan nu wà rọ́bì ìbúfọ́lọ́mù mi búra. súnmọ́lá tunabba unna bima amiltum lẹ́yìn ìgbà yẹn ń mọ̀ bá gbé dìde latunabba unna wọ́n fún yín lérò bima amiltum pẹ̀lú gbogbo tẹ̀sí níṣẹ́. wàdáàlìk èyí tí mo ń sàlàyé fún yín alàlá ìyẹ̀sí ó rọrùn fọ́lọ́n púpọ̀ jùlọ ìyẹn ni pé kìyàmù sàá àìsàn ìdàlá ó rọrùn jùlọ lọ́dọ̀lọ́ ọ̀bàdẹ́dà ó ìyàwó rọ̀bì ìnà olàhàkù wà máa àǹtún bí mọ̀jìzì òdodo ni bó ṣe rí yẹn wà máa àǹtún bí mọ̀jìzì ẹ̀sìn ẹni tó lè ká ìyẹn ni pé gbogbo ń tẹ́ wò lè dì tẹ́ lè sọ̀rọ̀ ayé dì ẹ di ẹ̀pẹ́ ní abẹ́ ẹdẹ egun tó kẹ́ fún lábẹ́ ẹlẹ̀ ibù ká má rìn kankan lára yín má wà má á ń tulè mọ̀ òjìzì kò ká ọlọ́run lágara láti má da ẹ sí èèyàn má ìyẹn ni pé gbogbo ń tà wò lè sọ̀rọ̀ àwa dì ẹ má jẹ́ kí a máa ronú báwọn tí wọn nígbàgbọ́ sọ́nà ń ṣe máa ronú táwọn èèyàn pé tá a bá ti kú ó ṣe kí ni ó ti tán ẹ má jẹ́ a máa rò bẹ́ẹ̀ ìròrí tí ò bá a mú púpọ̀ ni irú ròrí yìí bẹ́ẹ̀ máa ń rò bẹ́ẹ̀ yóò jò máa fẹ́ máa ṣe tóun lórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ inna ba'da sa'a aw ba'da al-maut al-ba'th lẹ́yìn ìgbà tá a bá kú tán wọ́n ṣe kí ni wọ́n gbé wa dìde ìsẹ̀mí àfonúfojú kú àtàlùkìyàmọ́ náà sì bẹ́ẹ̀ ìyẹn pé ìsẹ̀mí tá nínú sàárè ọ̀pọ̀lọpọ̀ náà dì rẹ̀ so ti yé wípé ayatul barzakhiya ìsẹ̀mí inú kíbo inú sàárè ṣe àmì pété yóò wá dínà rẹ̀ á sọ pé tílàkà rẹ̀ lè lé bàbá yóò dínà rẹ̀ so ti yé tó bá ti wá ní tílàkà rẹ̀ lé bàbá kò sí á fún pọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ sí lójú oorun kò sí kí ni kò sí torí pété yóò bá sùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ṣe kí ni ni ó máa ṣẹlẹ̀ sí yóò lè máa sọ pé báyìí ń ṣẹlẹ̀ sóhun ẹ̀yin tẹ̀sí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ lè mọ tí ń ṣẹlẹ̀ sí ẹ̀yìn nìkan ẹ̀rẹ̀ ń ṣẹlẹ̀ sí àtìlẹ́ni tó jí tí sì ń sẹ́ẹ̀gùn rí ó lóun sáré lójú oorun òun sáré lójú oorun ẹgẹ́dẹ̀ tàbí ń sáré lójú oorun ó sì pariwo dójú ayé tẹ bá fíìtì gbogbo tẹ ìwé lè rí tẹsẹ̀ ìwé lè fíìtì mọ́ la kọ̀mpútà scan ní machine anything kò ní sọ bí tí ń sàyẹn fún yín ìyẹn ló fà tó kó tó kú bá kú sínú sàárè gbogbo tẹ ìwé lè mọ̀ nínú irinṣẹ́ ẹ fi sínú sàárè yẹn láti fẹ́ testify authenticate pé kí ni ṣẹlẹ̀ nù sáré ẹ̀ rẹ̀ ni wọ́n padà sọ fún yín pé hídà ìyẹn ni àdìyíṣà tẹ́lò yẹn irinṣẹ́ tẹ́lò yẹn irinṣẹ́ bó ní irinṣẹ́ bí ní kìí ṣe irinṣẹ́ wọn irinṣẹ́ kí làkì irinṣẹ́ bí ní kìí ṣe irinṣẹ́ torí pé ìṣẹ̀mí tẹ́lò bẹ́ẹ̀ tó ti kúrò yẹn ó yàtọ̀ sí bó irinṣẹ́ bí n tẹ́ fìmọ̀ pé irinṣẹ́ bí ni tí àrọ́ máa ń gbóná nínú oyún bóòlù àṣẹ ìmọ̀ ẹni sáwọn olè sọ fún wa bọ́ọ̀lù ọmọ ṣe ń jẹun tí ó bá jẹun pàtó lórí ilẹ̀ yóò ṣe kíni yóò pariwo yóò sọkún lẹ́ẹ̀fì náà pé bí ń ṣe kíni ebi ń pa ọmọ akẹ́ òkè nínú ìyá rẹ̀ rí pé bí o ó sì ń jẹun tí a lè bá mú mi gbóná tó bá mú mi gbóná báyìí ẹni ní sísítẹ́mù ara ni ó sọ kíni o ni ó sọ yóò convert ẹ̀ di tútù bóòlù sísítẹ́mù yẹn ṣe rí tó fi convert omi gbóná téèyàn gan mú tó jó nínú ẹ̀há inú mi gbóná ni bí àbá wa mu poison tó mu tí ọ̀dà aṣáájú kó lè má ní effect lára ọmọ ẹ̀ àti ọmọ tí wọ́n fẹ́ sẹ́yìn rẹ̀ rí wọ́n sì lo oògùn oògùn yẹn rẹ̀ ṣé kí ni kò dẹ́ gbá pàbẹ̀ yẹn lọ́wọ́ sì gbà bò mí lọ ló bá tán ìyẹn ni pé denial of yom kiyama káwọn èèyàn kan sọ pé jáde kí a mọ̀ sí bí ìgbà yìí pé òun gan ò ní ìgbàgbọ́ sí ti ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ ayé rẹ̀ ni ló pé ìnáwó làákù wàmà antum bí mo jì òdodo ni tó hàn bíi sánà kódà ẹ̀ sínú ẹni tó lè ka ọlọ́run lágara láti mọ̀ sí kí ni o láti mọ̀ gbé yín dìde wọ́n lọ́kọ̀ọ́ náà àwọn ẹni rẹ̀ kama jaa fil habar ana rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní before anabi muhammad anabi ní kan ẹrú sí Ọlọ́run ó sọ fáwọn ọmọ rẹ̀ kí tó ń bá kú kí wọ́n ṣe kíni kí wọ́n jó nínú pátápátá kí wọ́n ṣe kíni kan jó nira kó dé eru eru yẹn kó máa yẹ kó wọ́n tó kó síbi kan kan á fẹ́ sátẹ́gùn sínú odò kó ṣe kí ni kó fẹ́ lọ sẹ́mi pé ẹ ó ti tán náà wọ́n lọ́nà ọba dẹ́dà ó sì ní ká màlẹ́kà bá ṣe fẹ́ sínú atẹ́gùn yẹn ó lè rán lórí kan gbàjọ wọ́n sì gádà rẹ̀ jọ ẹ tó jẹ́ pé ìnáma amúrùhù ìdá àrọ́ ṣẹ́ ìhàn ayẹ́kù lálẹ́ òkú fẹ́yẹ̀kù lọ́nà ọba dẹ́dà bá fi sọ fún akẹ́ inú mìíràn dàrí lẹ́mìíyàkùn ṣe àmàdùkù wọ̀rọ̀ só ti wá dé bọ́mọ nìyẹn àsìkò tí ò jẹ́ kankan tẹ́lẹ̀ kò jẹ́ kankan wọn lè pè wá ní kankan àbí wọn lè pè wá 1920 gbogbo àwọn táwa ń bí kò sí a lè sọ pé báyìí láwà lẹ́mìíyàkùn ṣe àmàdù wọn iná khalaqna al-insan min mutfatin amshaj atọ́mọnìyàn lára omi tí lẹ́gíní ti ń yọ so ti yé ìyẹn ni pé bẹ́rù ìṣe fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ ọba dẹ́dà dọ́gbọ́n sọ̀rọ̀ ọlọ́ọ̀ni bàtà mọ̀lẹ́kà kójọ tán tọ́lọ̀bà lékè ọlọ́wà pèpè iye ẹrù mi ẹ máa dàfà àtùkà aláàntàfà mẹ́fà àlìta kí ló gbé ọlọ́ sí sẹ́mi tó ṣe kí ló gbé ọ sí ẹni kí lára ẹrú sí ọlọ́run sọ ó ní ẹ̀rù rẹ káṣíyá tukẹ̀yà àárọ̀ bí ìbẹ̀rù rẹ náà ní ṣe kí ni ó ló mú mi ọlọ́run tó bá kẹ́ bẹ̀rù mi náà ló fi wá ṣe mo ṣàbójúpò fún ẹ yàní ajẹ́pẹ́ ìsọ́ ìdìnà ẹ̀ kìsípò náà dìnà ẹ̀ bẹ̀tọ́ rò pé bóyá tóun bá ti ẹ̀ ṣe báwọn ìjìyà lè mọ́ òun lè là ẹ̀rù ìjìyà yẹn ó gbà pé ìjìyà yẹn ń bẹ ló fi sọ bẹ́ẹ̀ torí àsìkò ẹjẹ́ àtẹ̀síwájú walau anna li kulli nafsin zalamat. walau anna li kulli nafsin zalamat ma fil ardi laftadat bi wa asarru an-nadama lamma ra'u al-'adab wa qudiya wàlọ́ annalekun lè nà sí dọ́là mẹ́tì máa fìl áùdì ká sọ pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan dọ́là mẹ́tì máa fìl áùdì gbogbo tó wà lórí ilẹ̀ ó sì ni ó fi ṣàbòsí àbòsí ni ìyẹn pé tọ́mọ nìyẹn bá rò pẹ̀lú kọ́mọ̀ kálí kí á mú ó de àbòsí tí ó ṣe fúnlẹ̀ ni pé làfitádà ti bì gbogbo tí ń bẹ lórí ilẹ̀ yóò fẹ́ fi yá ìjìyà ọlọ́run ìyẹn pé làfitádà máa fìl áùdì bìvúlmì yìí yóò fẹ́ wò pé n tó lè mú òun là ṣẹ̀tìgẹ́fẹ̀ tó lè rí ni tó lè mú òun là ìyẹn ni wípé yawadul mujrimun law yaftadi min adhabi yawmal qiyamah bibanihi yóò máa wu ẹlẹ́ṣẹ̀ wípé tó òun fẹ́ fi ọmọ òun òun fẹ́ fi kí ni òun fẹ́ fi díyà al tí ọ̀bá ní tó wa sahibatihi wa banihi ìyàwó àti ọmọ ẹ̀ náà tí wọ́n bá wá gbà wà man fil ardi jami'an thumma yunji kásọ̀ kọ́nà mú ń gbà àrọ̀ ìyẹn ni pé ó lè gba béèlì ẹrú jọ àlè kìámà ni àwọn adé kí ni ó fi ṣe béèlì tí ó fi béèlì ààrẹ bail out yóò wá sọ gbogbo tó wà lórí ilẹ̀ wà man fil ardi jami'an thumma yunji àní ọlọ́run gbogbo tí ń bẹ lórí ilẹ̀ àbòsí tí ó wà lórí ọmọ ọmọ ènìyàn yóò tó láti fi gbogbo tí ń bẹ lórí ilẹ̀ láti fi yá wàhálà ìjọ àlìkìyàmà náà. wà á sọ́rù nàdá àmàtà kí ló fà ní wípé yóò jẹ́jẹ́ ìyẹn ni pé yóò mọ ẹ̀mí rẹ̀ irú àbámọ̀ wo ni lámàrá nígbà tó bá rí àpé ha àmọ́ kí bí ó ṣe rí ni ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ kò sẹ́rù kan nínú ẹrú ọba dẹ́dà tí ó dálì kí á mọ́ ọlọ́run tí ò ní kábàámọ̀ yóò jura wọn lọ ṣe mọ̀ kánú kó mọ̀ rò ha ẹ̀dẹ̀wò tó chípo kíkà kíráka méjì kírékíní kíkà kíráka méjì inú ẹni tábàámọ̀ rẹ̀ pọ̀ jù jálè kí á mọ̀ sẹ́mọ̀ ṣe ìtọ́ la ṣe ìtọ́ àdàlẹ́ ni òní ó torí wípé nígbà tí wọ́n máa ń kó ọmọ ànábì ádámà tí wọ́n kó wa wọnú àlùjánnà lọ ṣètọ́nù ọmọ sọ pé yá wọ ìrẹta ẹgbẹ́ òun o umiritu bi sajidati wahida umiritu bi wọ́n pa òun láṣẹ kó o kàn forí kanlẹ̀ báyìí àtà sajida yẹn gan kì í ṣe sajida tó lè ìbáàdà walakin ayana kathiru min al-ulama yaqulun hiya sajidatu at-ta'a kó kàn tẹ̀ fásitì ọlọ́run bá dẹ́dà ni sọ́tí fa ankar wa arad wa stakbar wa kana min al-kafirin ó sì kọ̀ pé ara òun sì wá láàs júdà lè bá ṣàrin aláàtàú mẹ́mẹ́rin fàfí àyàtì mintí wọ́n sì wá máa forí balẹ̀ fún kí ni o fún ẹrú tọ́ dálátàrẹ ẹrù fọ̀ wa egbe rẹ̀ níjọ́ àlùkìyàmọ̀ ni wípé wà ó mìíràn bá ní adam bí sajadat fala olùjànà wọ́n wá pọ̀ máa nọ́bí adam ní kíni o lásẹ̀ kó forí kalẹ̀ àlùjànnà wá sí kíni wà jẹ́ tiwọn ìyẹn ni pé ajẹ́ pé nọ́sùtà nọ́sùlá amúrùmí ìndàlá the same àṣẹ látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n pa ṣèitán láṣẹ oníwọ́pa aláṣẹ lónìí o tí wọ́n mọ̀ sọ fáwọn èèyàn pé ẹja lọ jọ́sìn fọlọ́run yóò wà máa kábàámọ̀ pé ah, kí gbogbo ọjọ́ ayé òun kó lè fi kíni o wọ́n fi jẹ́ bàbá lóbìnrin wà á ń fi kú mímọ àrùn kiri ẹkùn wọ́n ní ẹná nínú tọ́lọ̀ máa fún wa alótọ́lọ̀ ń fún wa tí ò kọ́ sí wa lẹ́ni tìǹà láfíà wa mímọ àrùn kiri ẹkùn mí kọ́bìlì ayé tí ya áhìdàkùn wọlé mọ́wùd kó tó di pé kú ó wà sí kí ni yóò wà dé bá wa ìyẹn ni pé tí kú bá dé kí ni ó ṣẹlẹ̀ àwọn yóò máa kábàámà fọyà kú làrọ̀ bì yóò wà máa sọ pé ọlọ́run rọ̀ bí ìyẹn ni pé ẹ̀ẹ́tàrọ̀ fẹ̀lẹ̀ àbùdù bí anna lára bẹ̀rù ọmọ nìyẹn wà gbà náà pé ọlọ́run ló ṣe kí ni ló dáhùn tí a yóò wà pé rọ̀bí ọlọ́run ọba wọn ló dá mi ṣe mo ti gbà ó tí wàá máa ṣe ni pé ìyẹn ni tàmánì àlọ́lá wọ̀yá rújú rà mẹ́ta o wà mọ̀tìfìrátà o wọ́n ń kẹ̀kẹ́ rẹ̀ níbẹ̀ yẹn lójó ló rọ̀bí yóò wà ní láwòlà àkàrtẹ́mi ilà ìṣàkó tí ń káwà máa ká sọ pé ó ti ẹ̀ lọ́mi lára ìlà ájàlì nkọ̀rí àsìkò kan tó dékí tó súnmọ́ tẹ́bàrò dáadáa ó tó yẹ kó sọ ní pé ìlà ájàlì bàáyìdì àsìkò kan tó tẹ̀sí kíni kó ti ẹ̀ jì díẹ̀ ó wá ní kíni fa àsọdàkọ̀ fa àsọdàkọ̀ kí n wá ṣe sàárà kémi náà nánú tọ́lọ̀ fún mi wà kùn mí nà sọ̀lẹ̀ kémi náà lè wá jẹ́ kanú kíni nínú àwọn ẹrú rẹ̀ ìyẹn ni pé wà á sọ́dún nàdàmà ọmọ nìyẹn ọmọ kábàámọ̀ jẹ́jẹ́ torí kí ni lámàrà ọ̀là àdáàbò nígbà tó bá rí ìyà wàkúdìyà bẹ̀yìnáhùn bẹ̀lẹ̀kìstọ̀ níjọ́ ẹ̀sìn ni kúdìyà bẹ̀yìnáhùn bẹ̀lẹ̀kìstọ̀ ọlọ́run dájọ́ láàrin wa pẹ̀lú kí ni pẹ̀lú déédéé ìyẹn ni pé wà náà lọ́wọ́ mẹ́wàá zinel kìstọ̀ فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين òṣùwọ̀n tí wọ́n gbé kalẹ̀ ẹjọ́ yẹn òṣùwọ̀n kí ni dédé kí ló tọ́lọ̀ wọn fi lo kisti inna alladhina ya'muruna an-nasa bil kisti alkisto yàní at-tawazzun fil mizan kéèyàn ó ṣe dédé nígbàgbàdàgbà níbi kí ni níbi káwọn nǹkan torí pé déédéé dọ́gbadọ́gba kankan ò sí lórí ilẹ̀ àyàfẹ́ ní bá fẹ́ ṣe tọ́lọ́run àmọ́ dẹ́rẹ́ kọ́mọnìyàn má rò pé wọ́n ṣàgbòsí fún wọ́n ṣe kí ni ìyẹn ló fọ̀lá àfọ́ àmọ́ fi ń sọ fún wa pé àtàdàwà alẹ́bí wa àìdànà lọ́wọ́ bẹ̀rẹ̀ ìjà àbàtì bìí ha fi dúnìyà àdúrà táwọn ṣe tọ́lọ́ ń ṣàdéhùn rẹ̀ fún wa pé tá a bá pè wọ́n ó ṣe kí ni òun dà wá lóhùn tí ò bá fún ẹrú ní gbígbàdúrà yẹn lálẹ́ kìámà tó bá láyé tó bá lálẹ́ kìámà ọlọ́run sì tún mú fún un wípé ní sábòsí fún ẹ láyé ọbẹ̀ mi lórí àwọn kan báyìí báyìí báyìí báyìí báyìí àmọ́ ìṣe kí ni ǹsí mọ́ àárò pé mo gbàgbé mi sọ pé ń bọ̀ ṣó ti yé àmọ́ torí pé mo mọ̀ pọ́ bùkátà àwọn ẹsẹ̀ olóore kan ní kí ni o níjọ́ àlè kìámà torí ẹ̀ gbogbo ọ̀fẹ́ pamọ́ ọlọ́wà ní ẹ bá ń kọ̀nvátì rẹ̀ sínú kí ni o ẹ fi ń gbé sórí òṣùwọ̀n ẹsẹ̀ olóore ìyẹn ni pé wà náà rí àmọ́ wa zinel kristo lọ́fà tó jẹ́ pé níjọ́ àlìkìyàmọ̀ ọlọ́run kálukú ọmọ wa òṣùwọ̀n dédé nì pé tóun fẹ́ fi là náà ọ̀nà hadith anabi muhammad sallallahu alayhi wa sallam hadith alimofilisu ẹni tó jò kalẹ̀ bí kíni bí táyà anabi ni atẹ́dẹ̀rù alimofilisu fi ummati sẹ́ẹ̀mẹ́ni tó jò kalẹ̀ bí táyà náà àlè àwọn sàbẹ́ ní máàládìrí àmẹ́lẹ́wú máàládìrí ara wà ládìrí àmà ah, ẹni tí ò lówó ní lárùkẹ́ nígbàtí kàtà lọ́wọ́ rẹ̀ ló wá ó pòfo anábìnilá alimufiliso fi ummeti nínú àlùmọ́ mi náà ni yóò jẹ yóò nígbàgbọ́ sọ́lọ́ yóò walakin ṣàtàmà hàdà ó ti bú lágbájá láyé wàá kẹlẹ́ máa là hàdà ó ti jẹ na tó bá ti jọ́ọ̀dì kẹ́mú bàbá débi òṣùwọ̀n déédéé tó tiẹ́ fọyú tọ́ ààrẹ amínú hasanati yìí àwọn tó fẹ́ wá gbaṣẹ́ olóore tó bú tó jalè wọn tó ṣe gba wọn wà fẹ́ gbà nù sẹ́ ẹ̀sán wọn iṣẹ́ wọn wọ́n wà mú nù sí olóore fàáyín náfàdá tí àṣàní àtòhù nígbà tí iṣẹ́ olóore bá dégbé tó bá tán sáàmù pé tó yẹ ká rò gẹ́gẹ́ bí ìròrí ọmọ nìyẹn ti wá pẹ́tọ̀ nígbà tí ò wá ní kankan báyìí kí ló kù ẹ̀fílẹ̀ ẹjọ́ máa lọ láà wà má rabbuka bi zallamin lil abid torí pé ó fẹ́ gbẹ̀tọ́ fẹ́ lẹ́tọ̀ ẹlẹ́tọ̀ sì dùn wọ́n pọ̀ tán fẹ́ gbẹ̀tọ́ wọn láti gbọ́dọ̀ tètè bọ́ pápọ́sẹ̀ pé omi tó bá jẹ́ tó yàn lọ́wọ́ wa o bàbá máa bẹ̀rẹ̀ ogun dáàpọ̀ tó lọ́lọ́ yá fi mú bẹ̀ ọ́ ẹ máa mú fifty naira sọ ọfin lẹ̀lẹ̀ ah, fifty naira ní fifty naira wo yàrá oní pọ́ǹsì sọ lẹ́yìn tó nǹkan kan ni ah, ìyá oní pọ́ǹsì ó rántí rẹ̀ tó pé yóò fẹ́ gba tí ó fi dówó àlùjá náà jẹ́ táwọn yẹn bá wá kún lórí ilẹ̀ tí wọn ò tí ì lọ ọlọ́wà ni tọ̀tọ̀ wá rí bẹ́ẹ̀ ẹ lọ bù nínú sẹ́ẹ̀bù wọn ẹ wo tí ó wọ̀ntì nínú sẹ́ẹ̀bù rẹ̀ iṣẹ́ẹ̀bù ẹni tó fẹ́ gba nǹkan òun náà ní sẹ́kàn tí ò da ẹ wá bù nínú sẹ́ẹ̀ tiẹ̀ sẹ́ẹ̀bù pẹ́ẹ́lí yẹn lè padà bọ́ àlìjánà torí sẹ́ẹ̀bù kan òjò òun ráyè wọ àlìjánà tẹ́lẹ̀ wọ́n wá bù wọ́n bù wọ́n bù fọyún tọrọ àlẹ́ yìí alákùnrin ti ní iṣẹ́ tó pọ̀ tẹ́lẹ̀ tó fẹ́ gbé wọ àlìjánà wọ́n wá di iṣẹ́ lórí iṣẹ́ rẹ̀ fọyútọrọ àfìnnáà torí pé ìjọ yẹn wọ̀kúndì abẹ́yìn náà ń bil qisti wàhùn ọlọ́run ní àní sábòsì fẹ́rù kankan jọ yẹn náà. Ada ẹ̀tẹ́ tí ẹ gbọ́n kí ló fà lọ́tọ́ bá dẹ́dọ̀ tí ẹ sàbòsí gan? Hasha lillah subhanahu wa ta'ala ọba tó máa ń kóhun kúlù nàkọ ìsì káfílẹ̀ mọ̀ pé kò ní sàbòsí lójú fi àlá tẹ̀lé àlá bóyá ẹ̀mọ̀ ẹ̀tẹ́ tí ẹgbọ́ tí ò bá ti yé ẹ̀mà tani kí n sàbòsí fún náà ẹ̀tí gẹ̀ẹ́dẹ̀ tani kàn ó sàbòsí fún ìyẹn ni pé ó sọ pé alábàjẹ́ mi kọ́ ni mo ní àbí alábàjẹ́ mi kọ́ ni mo ní ọlọ́run ni mo ṣàbòsí léèwọ̀ láàrin wọn ẹ gbọ́dọ̀ ṣàbòsí láàrin wọn ma sọ́wọ́ bẹ́ẹ̀ náà wọlé àdìkù ẹ̀sẹ̀ dé láàrin kí ni àwọn ọmọ ọba dada wa ń bẹ lórí ọba tó dá gbogbo wa ó ní kí ni ó jẹ́ mọ́hun ṣàbòsí àlá inna lillahi ó ní inna lillahi ma fi òun ló ní kápá tí ń bẹ sẹ́mà àti kí ni àti tí ń bẹ lẹ̀ náà. àlá inna wa'dallahi haqqun. àlá àní tí ò wáyé dájúdájú àdéhùn tí mo se òdodo ní yẹn kẹ́mi ò ní rẹ̀ ó yẹ kó dáwà lójú táwọn ayá ìwà yé wa dáadáa tàbá mà pé àdéhùn ọlọ́run kí ni ó haqqun kí ni ó òdodo ni ìyẹn ni ó yẹ balẹ̀ pé ah, ọlọ́run ló báyìí tí báyìí fún wa ó yẹ kó lójú bẹ́ẹ̀ tó bá dá wa lójú bẹ́ẹ̀ tí àwọn àkọ́ ìkìbá wà sábì ti fi kùlú bil muwahid sínú ọkàn olùmọ́lọ́run lọ́kan ṣoṣo kò sí tí ó wà wájú rẹ̀ tí wà lọ́mọ bá àwọn àkọ́ ìkì yẹ̀kínì òun ló wà lórí ọkàn wọn sàbẹ́ lọ́kàn wọn tani ọkàn wọn ìyẹn ló pàtó pé wọ́n wá jẹ́ kí láti Madina lọ sí Mẹ́kà so wọn ò kà sí nkankan wọn fẹ́ nánú wọn kà nkankan ẹ ti gẹ̀ bẹ́ẹ̀ nà ẹ jẹ́ fún alákòjú sàbí kan sàbí kọ́lá pé àbúrò wà lónìí sàbí yẹn ẹ lónìí ẹrú yẹn <laughs> ha wọn jẹ níyà oníṣègùn ẹrú òun ni èèyàn kan wà rà òun ṣe kí ó máa ń disturb ẹ̀ gan wọ́n wá ká ah, ẹ̀rú yóò mú mi yóò kó mi bá níbo níwájú ọlọ́run bá dẹ́dà ó ní mo mọ tí ń ṣe fún ọ ẹ mọ tó fẹ́ ṣe fún ó ní ta ọ̀fẹ́ ni tí ó ṣe kíni <laughs> tí gbẹ̀san rẹ̀ tó òun ló lè san mí lẹ́san lórí rẹ̀ ẹni ló ṣe ó dàrọ̀ ọjọ́ kejì ẹni olùdarí ẹ̀ ti wò pé ha ah, bóyá pò kíkẹ́ ni ó ṣe kíni ni ó tàn fún ẹni tí ó ẹni tí ó lè san ìlọ́po owó rẹ̀ fún mi ní ta ọ̀fún ó dàrọ̀ ọjọ́ kejì kíni anta ẹ e? anta aati lillahi wal rasuli mo tú wọn lẹ̀ fún kíni fọlọ́ ìyẹn ni pé ó ti nígbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run pa ọlọ́run ṣe kíni yóò sàn lẹ́sàn lórí ẹ̀ etí kò rọ́kọ́bà etí pé àrọ́kọ́bà kéèyàn bọ́kùn lọ́rùn ẹrú fóònù tó máa ń yọ ọlọ́ọ̀bá nínú lọ́dẹ́dà nínú tó ó bá ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run sọ pé mọ́lẹ́lẹ̀ ní yukiridu lọ́à ẹ́ kọ́rùndọ̀n hasana ó wá ní fàyọ̀dọ̀ ifọ̀ wùlẹ̀wù àdáfẹ́ kẹfìrọ̀ tàbí tí ó bẹ̀rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ kí n ṣe kí ni kí n fún nílò ká sọ pé tọ́nà kọ́rọ̀ orílẹ̀-èdè yìí lọ́wọ́ wọ́n bá mọ̀ pé fẹ́ bọ́lọ̀

wàkọ́ọ̀lá iná mọ̀ yíò àgbàbà àwọn méjèèjì wọ́n tẹ́gí wọ́n jẹ wọ́n níyà wọ́n wà máa yíò àgbàbà ní fi kẹ̀bí wọ́n ò jẹ wọ́n níyà torí kí ni o nítorí ẹsẹ̀ ńlá o ajẹ́pẹ̀ <laughs> ìyẹn lè jìyà ní sàárè torí ẹsẹ̀ kéékèèké sọ sàárè bẹ̀rù pé ayíyù náà domin hàdà irú ẹsẹ̀ wo ni ó ní ìdá ọmọ ọ̀kan nínú wọn yẹ́mṣì bẹ́ẹ̀ náà sí ní ó mọ́ ń sòfòfò láàrin àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì oníkiri láyẹ̀stẹ̀nsì wàfíìrì wàyàtí láyẹ̀stẹ̀tẹ̀mí bọ́ọ̀lì yìí tó bá tọ̀ kì í bo oho rẹ̀ ìwáyà kí ni tó bá tọ̀ kì í ṣe kì í jẹ́ kí tọ̀ dá lára rẹ̀ a jẹ́ pé àwọn sàbí sọ máa pé àwọn tí wọ́n nímọ̀ àdìsí ní gbé wá pé a jẹ́ pé nú àwọn ìjìyà tó lè dé báyẹ̀ nù sàárè tí ó máa jẹ́ díẹ̀ méjì náà wà nú ẹ̀ tó ti láyé nínú al-Qur'an ó ní annáru yu'raduna alayhim guduwan wa ashiyan wa yawma al-qiyamati adkhilu ala fir'auna ashadda al-adhab ó fẹ́ fi pé ìyẹn ni pé fir'auna bó ṣe wà mí tó wà ó annáru yu'raduna alayhim wọ́n máa kọjú rẹ̀ síná nírọ̀lẹ́ àti mo àti ìyálẹ̀ta láàárọ̀ àti ìrọ̀lẹ́ ìyẹn kí yóò máa jìyà náà kò ní tí wọ́ adéhìlú ala fẹ̀ràún wọ́n sẹ̀sẹ̀ wá mú wọn mẹ́ kúlù àádá tọ̀dúlù ala ìsìbáàtì àdáàbì náà bẹ́ẹ̀ lónìí ẹ̀wọ̀n táwọn èèyàn máa ń wò tábà sọ fún ẹ̀yìn pé máa tahta al-ka'bayn fi fi <laughs> máa tahta al-ka'bayn fi pé o tó bá kọjá kókósẹ̀ nínú aṣọ ìyá ní àwọn ẹ̀kọ́ Eh, torí ìtọ̀ là ń sọ̀rọ̀ rẹ̀ kí lẹ fẹ́ sọ pẹ̀lú òpònú tó nàró sétí títì tó wá yan kan ọmọkùnrin ẹlẹ́ tí ń tọ̀ ó ro kòrò ó rẹ̀ kí ni so kékèké làwọn èèyàn máa ń rò pé wọ́n lè jìyà jẹ wọ́n lè jẹyàn yà lórí ẹ̀ tí ó dẹ̀ níbẹ̀ kò dá rárá kéèyàn fojú kéré ìjìyà kan pé tánàbà ti ní kíní ilé bí àwọn tó tàbí kéèyàn ṣe kíní kò jìnà sí i إن وعد الله حق نعم إن وعد الله حق نعم ولكن ولكن أكثرهم لا يعلمون ولكن أكثرهم لا يعلمون ó ní àmọ́ ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ pé bí ó ṣe kí ni sọ tá a bá bá mọ̀ pé ìjìyà wà ni kò ní ìdíkà gbèyàn sínú pósí one million náà àbẹ́mọ̀ kò ní ìdí táwọn mọ̀ yóò jẹrà pápá òde gini yóò jẹrà kí wá ní wàhálà wa ẹ̀kejì lè jìyà àti ẹ̀ wù mí gbà wípé wọ́n tẹ̀ tó ń na àwọn màláíkà wọ́n nà wọ́n lọ́rùn <laughs> láti lè jẹ kèfèrí ní àti wọ́n gbẹ́sàárè rẹ̀ tó ṣe kí ni tó fẹ́ sẹ́wọ̀n kí ó wulẹ̀ kò ní sí stress wọ́n àwọn màláíkà bó jẹ́ pé kò so <laughs> ẹmọ̀ kí tí a bá la rí mọ́nù ìyẹn rìn ìwọ̀n bá ní ó mọ̀ tí a bá la orí mọ́nù kíni ìyẹn rìn sẹ́mọ̀ kí orí wo kàn áwú nkankan bẹ̀ tó bá la orí táìsì wọ́n lẹ́sẹ̀ lóyún ṣe rí torí pé àwọn èèyàn ògbà àgbà wípé òun ẹ̀ka àdàmú fìkọ́bù ó tún máa ń yà wá lẹ́nu kì í ó dáwàdá ni ó kì í ṣàwàdá ó yẹ kí wọ́n lè mọ̀ nínú báíbù àrí Injil wípé sí Injil anabi isa alayhisalam ṣé kò sọ̀rọ̀ nípa albatu badal maut ṣé kò sínú kíni kò sínú báyìí kùnì wọn ò kọ́ síbẹ̀ pé àjíǹde lẹ́yìn kíni lẹ́yìn ikú tó bá pé lóòótọ́ ló bá gbà wípé anabi isa alayhisalam wọ́n bá ṣe ń kàmà ẹ̀rẹ̀ ọ̀mùn bọ́n ṣe máa ń rò wípé ó jí dìde lẹ́yìn kíni lẹ́wà tó a jẹ́ pé ó rọrùn fókù náà tán bá sisi sínú sàárè kọ́nà ó jí dìde pé wá dìde o ìṣirò wà ń bí oorun kọ́ kò sí pé pẹ̀lú rest in peace the place cannot be a peace forget about perfect please ever perfect one not perfect ayẹyẹ oníwà perfect oníwà comfortable kò sọ máa tẹ́lá sí gbogbo táwọn olè kò sínú ẹ̀ kò léwà comfortable kẹrin wọ́n sábẹ̀ rẹ̀ ẹ wá ní perfect peace what about peace is that so kò sí tó dáa jùjú wípé kéèyàn kàn máa rè kàn rákàkiri ìkẹ́ ọlọ́run bá dẹ́dà nàám walakin aktharuhum àwọn èèyàn mọ̀pádé ọlọ́run bá dẹ́dà òdodo ni o hakun nàám. uwa yuhyi uwa yuhyi ẹ mọ tó jọ lo domir badla min ladabini ismu dọ̀yìn. hùwà torí pọ̀ nìkan ṣoṣo yòòhí òun ló lè yè èèyàn òun lójú ó máa bẹ tẹ́lẹ̀ why you meet ẹni ó sì lè pa ní òsì tẹ rò pé wọ́n là á mọ́lẹ̀ ń bọ́ láti rí ibìkan yóò kú kó lé sí kíni kó lè kú o lójú ó sọ pé kó làmẹ́ nẹ́dìdàtì dùlúdùhùn bàtàlá jùlúdàn gáírà á lè yọ̀dù kọ̀lá àdàm tó bá jáde kíámà bí náà kíámà ṣe lè tó yẹn kò lámà nádìjà jùlúdùn bí ara kan máa ṣe ń jiná àwọ̀ ara tí máa ṣe ń jiná láti olóyìnkú ti jiná ó sì ti bẹ́ bàdánlá jùlú dángẹ́ra ọlọ́ni àátò fi awọ mí pàrọ̀ líyàjú kọlà àdá tó fẹ́ kó máa tọ́yà ẹ̀wò lọ́ni so ìyẹn ni pé kò rọrùn láti sá níbi ìyọba dẹ́dà lójú pé who are you àyè who are you meet sẹ́ni tí ń pani tọ́kọ̀ ní ó yè wá yìí òní ó yẹ ni wayunit òun lè jẹ́ òkú bàbá wa kú táàyè náà ọ̀rọ̀ tàbí ń para sí ojàrí ọ̀dọ̀ aláàánú ilé èyàn ni pé nítumọ̀ pé téèyàn bá kú wo ní lọ ojàrí ó lọ́rọ̀ àpáàdì káàmọ̀ tó mú àbí ó wà lára ilé tó rọjà òun rẹ̀ là ń padà lọ bá kú lára ọmọ ènìyàn anábì ní ìdá kharaja ruhu tàbá awul basor tẹ́mi bá jáde lára èèyàn báyìí tí màlẹ́kà bá mú kó lára tàbá awul basor ojú ó tẹ̀lé ni láfi ní fàáàgùn mẹ́dọ̀ àìrìn ẹ tètè bá wa bẹ́ẹ̀ sì bá fọwọ́ wọ́ ojú yẹn ọ̀dà wa ìṣojú yóò gan ìpépéjú yóò dúró bẹ́ẹ̀ sì rí tó ṣe fásitì ìdùnnú irinṣẹ́ ara tó kó lè ṣe láàrin seconds tó ti yé tẹ́ bá jẹ́ kó pẹ́ ojú yóò ṣe kí ni yóò kàrọ̀ kalẹ̀ báyìí kò sí tẹ́lẹ̀ fi pàdé àwọn èèyàn bá ilá ò lè sọ tọ́bá sọ operation tọ́bá fà wálẹ̀ rẹ̀ wọ́n fi ti bá fà wọ́n wá rìn yes tọ́bá rìn lórí àpò tọ́wọ́n bá rán ojú yóò gẹ̀rin tẹ́bá ti jó pẹ́ náà kí lẹ́gbẹ́ múnú wọn di lálẹ́ tìlà àdì sí yẹn ìyẹn ní pété mi bá ti jáde tí máa lọ òkè kí ló lè ti lọ òkè ìyẹn ní wípé yàhùdù tàhùdù mọ́lákùlmọ́tì màláìkà kú ògbé borí mu lọ tẹ́gbà àbùbí yìí ilà fọ́ọ̀kọ̀ sábà samawati léyìn sàjìlá yóò mú lọ òkè sánmà kejì láti lọ rẹ́jísà rẹ̀ pé kọ̀dì káàná ájẹ̀lú ìsẹ̀mí ayẹ́rẹ́gí ó ti tán ó ti kó lórí ilẹ̀ ọ̀rọ̀ bá Allah táwọn agbébọn inú ilẹ̀ tán wọ́n wà bẹ́ẹ̀ mí yẹn padà wá ìyẹn ní wọn hadith náà wípé táwọn àwọn ará màláìkà tó wọ́n sábà kọ́kọ́ wọ́n máa wò pé ẹ̀mí wo ní kọjá wọ́n ní kọjá yẹn wọ́n ní bíṣà rúhùn kàbíyèsí sí ọ̀ ẹ̀mí ibú tí ń rùn tí ń kọjá lọ yẹn wàlàó kánà nọ́ọ̀sì wàlàó kánà nọ́ọ̀sì àrùhùn àtọ̀yí tó ti tó bá dẹ̀mí dáadáa kí ni wọ́n ṣe wọ́n ní nẹ́ẹ̀mà ànọ́ọ̀sì àtọ̀yí bá mọ́tàlá ẹ̀mí tó dá ó ní yá àyíyájú an-nafsul mutma'inna. yá àyíyájú an-nafsul mutma'inna ó fẹ́ ṣe taswir ó fẹ́ ya fọ́tò báwo ni wọ́n ṣe gbẹ ẹ̀mí ọmọnìyàn kúrò lára rẹ̀ ìyẹn ni pé wọn ò ní dààmú mi nílàmú àmàlẹ́kọ̀ọ́ máa kẹ́ni yá àyíyájú an-nafsul mutma'inna á pè rẹ̀ ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ tó fọkànbalẹ̀ sọ́lọ́run yàrá wọ́n máa bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé agbatúláàsì ni onítàfẹ́ gbà kó lára yìí wọ́n máa pé èrèjì ẹ̀yìn ìlàrọ̀ mọ́dàmú o mọ́dàmú o èrèjì máa padà ìlàrọ̀ bíkì sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ rọ́ọ̀dìyà torí pọ̀ ti yọnu tẹ́lẹ̀ rọ́ọ̀dìyà ọ̀tìwọ́n ti gbà pọ̀ lọ mọ̀rùndíyà ẹni tá a sì yọnu sílẹ̀ fàdíkúlì fìyé ìbáàdì wọ́n máa lọ sí àárín àwọn wọ́n ní àwọn ẹrú sí mi wàdíkúlì láti sìn wọn ní àlùjànnà kó lọ wo ibi ń bọ̀ ìyẹn ni pé kò ní rọrùn kárí mọ́mì nìkan kó kórìíra láti pàdé ọba dẹ́dà rẹ̀ náà. lọ́wọ́ sí yóò yí wọ́n وهو على كل شيء قدير يا أيها الناس يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم قد جاءتكم موعظة من ربكم وشفاء Ya ayúwa nẹ́ẹ̀sì yá ayúwa nẹ́ẹ̀sì ọlọ́run wá ìyẹn ni pé ẹni tí ò ní nígbàgbọ́ sí ta ń sọ látàárọ̀ irú ẹni tálẹ̀ mọ̀ tí ó jẹ́ alikáàfin lójú ọ̀sán pé yá ayúwa nẹ́ẹ̀sì wá sọ fáwọn tí wọn ò gbà ń sìn tó pé tálùkù àdúrà ti lò yá ayúwa nẹ́ẹ̀sì ó pé kí ni o àwọn ògọ̀rọ̀ tí wọn ò gbà lójú sọ pé kọ́díjà àti kùn mọ̀ òyìnbó tún mẹ́ ó ti wá dé wá báyìí àlùmọ́yìnzọ̀ àmọ̀kẹ́tẹ̀ tẹ̀lé wáàzì ni àlùwáàzì ó mọ ìyàwó alẹ́nu táwọn yàrá rò pé wáàzì ó jẹ́ ibi tẹ̀yàn àti rẹ́rìn wọ́n ṣe wọ́n rẹ́rìn bí wáàzì <laughs> torí àlùwáàzì àzẹ́jùrú àlùfàwáàjì wà tẹ̀fkírì náà sí bí ní àmì láì wọ́n bí ẹ̀kọ́ bì í ó tẹ́ tẹ̀lé wáàzì nù àzẹ́jùrú náà sí àlùfàwáàjì ká jágbe lẹ́mìí ká kìlọ̀ fún kó lè tí ó dáa wọ́tẹ̀dìkìrìhì káwárẹ̀ mí ẹ létí bẹ̀ní àmìlá pẹ̀lú kí ni ìdẹ̀ra ọlọ́run wá ikọ́ bí i àti ìjìyà rẹ̀ rántí o wọ́n tẹ́ pẹ̀lú kí ni wá sí ẹ̀dùn gan wá ó sì kí ni à ó ní kọ́ ní jẹ́rẹ́tìkún mọ̀wò ìrọ̀ tún mìíràn bíkùn ó ní wá báyìí o wá sí ìtají ni o pẹ́ẹ́kù o tẹ́bá kú ẹ̀mẹ́kún mabẹ̀rún sùn wọ́n gbé dìde o lè yá omi ìgbà ṣe níjọ́ tí ò sí èméjì mbẹ́ fàrí òǹfẹ̀lì jàǹdà wọ́n bẹ ní ọ̀gọ̀rọ̀ ọ̀nù yín tó wà ní kíni ọ̀rọ̀ wọn ni ó tẹ̀ wá fàrí kún bìsẹ̀yìn ọ̀gọ̀rọ̀ kan sì kíni sẹ́mi ó yẹ kí ìwòrán ti fi àyè dákun pó làrọ̀ mi ó padà kábò sí níwájú jọ́ àlìkì àmà já àtìkún mọ̀wòyí lọ́tún mẹ́rọ̀ ó ti dé wá bá níbi ọlọ́run àwọn kíni wọ́n ṣìfà olùmọ̀ fi sùúrù o tó jẹ́ olù ṣìfà ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ tá ń sọ yẹn àkùránì ó jẹ́ ṣìfà ìyẹn ni ìwòsàn min ṣùkúkì wà min raib ìwòsàn kúrò nínú kí ní iye méjì tí ma jẹ́ òkè ẹgbọ́ síta bá kú sẹ́wọ́n gbé wa dìde ni ẹgbọ́ sáàsì sí ìrùsẹ́ ẹgbọ́ sẹ́wọ́n ní fún wa bónọ́ọ̀sì inú sẹ̀mí ayé wa ẹ̀yìn sí ní tábà tẹ̀ tí tábà ìdọ́mọ 30 years bí a sì ń ṣeré àbí ẹ ti gẹ̀ẹ́dẹ̀ so gbogbo yẹn ṣùkúù iye méjì táwọn èèyàn kàgbẹ́ ẹnu tàbá kú àátùn wá pé tí má lẹ̀ tún wá tún ayé mi ìwà bí Yorùbá sí máa sọ tí má rí ni <laughs> ta ló sọ fún pé yóò tún ayé mi ìwà rí ta ló sọ fún pé yóò wáyé yóò tún kí ni àwọn èèyàn bìlí ìbẹ̀rù pé tí má tún ayé wà ní wà Nàìjíríà màmá ah ọ̀ tí eléyìí tó wáyìí eléyìí tó wáyìí àwa ọmọ náà nù ìsìnkẹta kọ lò dáadáa sọtọ bá rò pọ fẹ́ lọ bì kankan tọrọ rò dáadáa tọrọ kó dájú nàìjíríà lọ ibi tí wọ́n dáwà sí náà ti dáa sí we have to akẹgbọ́dọ̀ salama kaka accept destiny Allah àti decree ẹ̀ lókínni lórí wa bẹ́ẹ̀ bá nàìjíríà dá kò dá ó burú kò burú a ti ṣe kíni a wà ó tó kàn wá ni pé formal maharaj fámẹ̀ nàìjíríà bóòlù àṣẹ ìlànà ilé ìta gíní tàwa yìí téèyàn bá wà kò ní dáràn o àmọ́ gbogbo ẹni wá ní ó dáràn o téèyàn bá tí ì wá kò sí wàhálà ọmọ tá àti ìbí tó wà ń bára di wá ń sìn kò sí kíni o ẹni tí ó rọ̀ bá kàdà kó wá àwọn tí wọ́n soríire gan nu wọn ò ní wàhálà àwọn kan tó wà in peace ẹ̀hẹ́n tàbálẹ̀ wà in peace àwọn tó wà in peace nù àmọ́ èèyàn kan lórí ilẹ̀ bóun ni ó ṣe wà in peace ọ̀nà wo ni ó gbà lọ in peace olúwa ṣèfà kó lè jẹ́ ìwòsàn tí máa ń fọ èméjì má kò lórí ẹ̀mí ẹni torí èméjì kò síbi tí máa dúró sí sẹ́wọ́n tí máa dúró sí fi ṣùdú lórí ọkàn ní o náà tó bá dẹ̀ ọwọ́ ni yóò wà máa jẹ́ wàhúdà ìmọ̀nà pé áà àti bó ṣe yẹ ká ni ajẹ́ gbogbo àlámọ̀rí yẹn ìmọ̀nà bó ṣe yẹ ká ó ní mùmí ní ó fi máa bèèrè wípé mada àǹtẹ́fì wù bí ibadal mọ́t ẹ̀dàkùn kí ló lè ṣe mí láǹfààní náà tí bá lè kí ni tí bá kú hudan yíwà ní báyìí ni o inú tó lè ṣe láǹfààní badal mọ́t yìí ẹ̀lìmú yóò tafa wù bí ìmọ̀kan táwọn yẹn ṣe kí ni tí wọ́n sáǹfààní pẹ̀lú tí ó bá ti sí yẹn yóò ti múra sí wa rahma yóò wá jẹ́kẹ̀ bóun ló ṣe jẹ́kẹ̀ ìyẹn ni wípé awí fún ni kó tó dání kí ni wọn lágbàjà kájí ni pé ọ̀hún náà ó <laughs> ó ti kìlọ̀ fún mi pé ọ̀ jìyà á sì mọ̀ pé ó tó fìyà yẹn jẹ ni ó yẹ kí n ò ṣe kí ni ó yẹ kí n sá wọn ní sọ́jà wà ń ta bá rí èèyàn sọ fún yẹn pé sọ́jà wà níta wà láyẹ̀ ni yẹn ló láàánú yẹn jù pé kọ́fì wà ó tó bá sọ fún yẹn kó tó wọnú ìlú yẹn ó yẹ kó bu ẹni yẹn lówó ni pé ah, ẹ wo ó ní ẹ ṣeun ṣe jẹ́rẹ́sàn aláàmà ní tí wà sàlẹ̀jáde kí ó lè ju pé sọ́jà náà yẹn lọ ráàmà lọ́lọ́run fi ṣe fún wa pó tú àṣírí àwọn kan tí ó ṣe kí ni o tí ó ṣẹlẹ̀ ń jọ́ àlè kí a mọ̀ fún wa ráàmà yẹn wà jẹ́ kí ni lé fáwọn tí wọ́n gbà lódodo pé bí ó ṣe rí ìyẹn ni pé kò sí ṣe léwu tó kò ní jẹ́ ráàmà fún àkàwọn bálà àdáà wáìkọ́b wà nàdáàmà lámàrá ọ̀làdàb yóò jẹ́ ìjìyà wàhálà àti ìkábàmọ̀ tó tóbi nígbàtí máa tẹ́gíní o tàbá rí ìyà ọlọ́run torí pé jọ́tọ̀ ọmọ nìyàn bá rí ìyà wọ́n tí ó tẹ̀fẹ́ sọ fún pé yáwà ìlàta a máa lè àádọ́l kitab la yugadiru saghiratan wala kabira illa ahsaha yóò mọ̀ ní kí ní ṣe tíra tí wọ́n sì mú jáde lára mi wọ́n sì wọ́n jẹ́ ìtakò òun tó <laughs> ti yàwó pàtẹ́ṣì àlẹ́ ìhìn àlìsìnàtù wà èdè ìhìn nítọ́tẹ́ apá apá yóò mọ̀ ní yóò mọ̀ jẹ́rì ẹsẹ̀ yóò mọ̀ jẹ́rì ah wọ́n mọ̀ pé lìmọ̀ ṣẹ̀ yìí ti túmọ̀ àlẹ́ iná sí àwọn kan sí àbọ́dì yìí ni lọ́ọ̀lẹ́rì à ń tọkọkù làṣẹ́ ìhìn àwọn kí lọ́rọ̀ ọlọ́run ti máa bá ní sọ̀rọ̀ òun ló ṣe kí ni tó wá akàn jẹ́ bọ́dì lára rẹ ni ọ̀ ní control lórí wa lónìí tó dákẹ́ yìí ò lè mọ̀ wípé ìkẹ́ àtàánú lọ́lọ́run fọlù Quran sọ fún wa láti ṣàlàyé wípé tá a bá kúrò lórí ilẹ̀ ònáka àyàtún bàrìsàkéyà ìsẹ̀mí láàrin kíni láàrin ikú títí jọ́lẹ̀ kìyàmà àyàtún bàrìsàkéyà hakon wàkàdáàlìkà hayatun badal maut asani ìsẹ̀mí lẹ́yìn ikú ẹlẹ́ẹ̀kejì nígbà bá gbé wa dìde táwọn afọ fèrè sínú lẹ́gbẹ́ tó wà ní sàrẹ́ tí wà ń jíjí àrí wọ́n afọ fèrè ẹlẹ́ẹ̀kejì fànúfìyà fi òkúrọ̀ fèrè àwọn ربنا أمتنا سنتين وأحييتنا سنتين فاعترفنا بذنوبنا ìyẹn ni pé kí mo bá wọ ọtí pa lẹ́ẹ̀mejì ọjí wa lẹ́ẹ̀mejì àmọ́ àsìkò yìí ó lè pọ̀ ìyẹn gbogbo àlámọ̀rí yẹn pátápátá àyà tí máa ń sọ̀rọ̀ pàjọ́ àlè kìámà ìkẹ́ ni ó jẹ́ fúta nínú fún mú mi rí pé a ti mà hādhā mā wa'adana Allāhu wa rasūluhu wa sadaqa Allāhu wa rasūluhu wàmà zẹ́ẹ̀dẹ̀ ń ìlà ìmọ̀nà wọ́tẹ̀dìlì ìmọ̀ ńgbà bá rí bí àdéhùn tọ́lọ́wọ́ àtúntíṣẹ́ rẹ̀ ṣe fún ọmọ àná so ìgbàgbọ́ wa ní alhamdulillah kálukú wa máa retí pé rọ́bà náà ọlọ́run àti mímlànà múlànà ìmọ̀lẹ̀ yẹn bá parí ẹ̀ lónìí tó rà tìmọ̀ pàánù mọ́lẹ̀ lónìí ẹ ti gẹ̀ẹ́dẹ̀ أبلو مصا فسوان لي ربنا أتم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام Thank you.